Báwo ni ohun gbogbo àníbi, ẹ̀dá tàbí ìbọn ńlá kan? Báwo ni ohun gbogbo béèrè? Ibo ni ohun gbogbo wa ti wá? Àwọn àkókò tí ènìyàn jẹ́ ènìyàn tí ó mọ̀ tí àwọn nǹkan ní àyíká rẹ̀. Àgbáyé ìta. Nígbà tí ọmọ kan bá wá sínú ayé yìí, wọ́n tàbí ó jẹ́ díẹ̀ sí àwọn ènìyàn àti àwọn nǹkan ju ti ara rẹ̀ lọ. Ó jẹ́ díẹ̀ sí ti àkíyèsí ti àwọn ìtanas. Bí àkókò ti ń lọ, wọ́n bẹ̀rẹ̀ láti mọ̀ pé àwọn ìbéèrè wa nípa ibi tí gbogbo nǹkan wọ̀nyí ti wá. A ọmọ, lè nílò ìbéèrè nípa ti àwọn ìbéèrè wa nípa ti àwọn ìlépa ilé wọn ní àkókò. Wọ́n lè sọ, níbo ni wọ́n ní ti wá hàn láti ìbéèrè tí ó rọrùn nígbà gbogbo gbogbo ní ìdáhùn tí ó rọrùn tí ó bí bàjẹ́ onígbàgbọ́ nínú Ọlọ́run. Ìdáhùn sì kan lè jẹ́ pé Ọlọ́run gbé wọn síbẹ̀ tí ó bí bàjẹ́ aláìgbàgbọ́. Onígbàgbọ́ ìdáhùn lè jẹ́ ìdáhùn lè jẹ́ pé ohun gbogbo amúńlá wa àti àwọn kankan wa ní ayé. Bí wọ́n ṣe ń dàgbà, àwọn ìbéèrè náà di àtinúwá díẹ̀ sí Kì í ṣe báwo ni àwọn ìràwọ̀ lọ sí níbẹ̀ tàbí báwo ni òṣùpá ṣe dé síbẹ̀. Báwo ni a ṣe àlàyé àwọn ṣeré tí ó jẹ́ àwọn ní ti àwọn ọdún iná kúrò. Báwo ni a ṣe ṣàlàyé ìpìlẹ̀ ti ara ènìyàn, ọpọlọ ènìyàn tàbí ojú. Báwo ni a ṣe ṣàlàyé gbogbo àwọn òfin àti àwọn ohun ìní físíksì tí ó mú gbogbo nǹkan wọ̀nyí papọ̀ níbo ni gbogbo nǹkan tí ó ti wá, àwọn ìbéèrè díẹ̀ sí i tí ó ga jùlọ, béèrè díẹ̀ sí i tí ó fafa, àti àwọn ìdáhùn tí ó mọ́gbọ́n wá. A fẹ́ àwọn ìdáhùn tí kò ní ìbámu pẹ̀lú ìbáwí àti ṣíṣe. Ó tún jẹ́ ètò pé ó yẹ kí a béèrè nípa ìpilẹ̀ṣẹ̀ àti ìgbèrèdé pẹ̀lú gbogbo dátà tí a mọ̀ àti olójú rẹ̀ àti nípasẹ̀ wa. A bẹ̀rẹ̀ láti rí i pé orísun tí ohun gbogbo tí ó jẹ́, jẹ́ orísun tí ó jẹ́ ìlérí, orísun kan tí ó jẹ́ ti agbára gíga, àti orísun tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan nípasẹ̀ ẹ̀yà kan, nípasẹ̀ ẹ̀yà kan ni orúkọ Ọlọ́run. Èyí ni Paulu sọ nínú Rómù. Nítorí láti bí ṣíṣẹ̀dá ti àgbáyé, àwọn agbára ayérayé, Ọlọ́run ni a ti rí pé àwọn ọkùnrin tí ó jẹ́ láìsí ìkéwó, Paulu wà ní ẹ̀tọ́ tí ó kò bá lè wo yíká, kí ó wo ohun tí a ti ṣe, kí ó rí pé ìwúlò iye ẹ̀rí wà níbẹ̀ fún pé Ọlọ́run, ìwà wa, ohun gbogbo lè ṣe ṣe àfihàn rẹ̀. Ibo ni ohun gbogbo wa ti wá? Gbogbo ohun gbogbo wá láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè tí ó rí pé ìwúlò èyí bẹ̀rẹ̀ náà nípa ìpilẹ̀ṣẹ̀. Òye Kristiánì ni pé àgbáyé ni láti ní pé àgbáyé ni láti ní pé láti kà. Ní ìbẹ̀rẹ̀ Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run ní ní ìbẹ̀rẹ̀, Ọlọ́run dá àwọn ọ̀run àti ilẹ̀. Jenesisi, ohun kan náà ni a ṣe ìṣẹ́dúró lórí àti síwájú nínú ìwé mímọ́, ó sì pa ara rẹ̀ lójú bí àgọ́. Ó ná àwọn rẹ̀, àwọn ìránṣẹ́ wọn, ó gbé ilé ayé rẹ̀ di alábòjútó rẹ̀, ó sì gbé ilé ayé rẹ̀. Orin Dafidi, ta ni ó ṣẹ̀dá ohun gbogbo wa? Ọlọ́run ṣe Ọlọ́run Baba, Ọmọ ọmọ àti ẹ̀mí mímọ́ pẹ̀lúpẹ̀lú kọlọ̀ṣe àwọn ìpìlẹ̀ nítorí nípa gbogbo àti nínú rẹ̀ ohun gbogbo dípò àwọn ìdáhùn náà fún nígbàgbọ́ báwo ni gbogbo níbi agbára supernata wà ṣùgbọ́n fún àwọn tí ó yóò mú orílẹ̀ tí ohun gbogbo wá nípasẹ̀ àwọn agbára ti ara wọ́n rí ara wọn ní ipò tí kò mọ ààbò àwọn ohun ìpìlẹ̀ méjì wà nínú àgbáyé yìí nǹkan wa àti pé agbára wa ìṣòro náà ni pé kò ṣe pàtàkì tàbí agbára ní àti ti ara wọn ní agbára ẹ̀dá ọ̀rọ̀ kò ṣẹ̀dá ọ̀rọ̀ mìíràn igi tí igi kò ní nípa ti igi mìíràn ọ̀rọ̀ àti agbára wa ní lílò nígbà gbogbo àwọn àkókò mélòó ni ó ti gbọ́ wa onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì sọ fún wa pé àgbáyé yìí ti wà ní ṣíṣílẹ̀. A sọ fún wa pé oòrùn wa, èyí tí ó jẹ́ onírun nípa ojú ẹ̀rin, gbàgbé bílíọ̀nù kan ọdún láti báyìí sùn, oòrùn yóò lọ gbogbo agbára rẹ̀, ó ń yí káàkiri, tí àgbáyé wa bàjẹ́ pàtàkì àti agbára. Níbo ni àwọn nǹkan wọ̀nyẹn ti wá? Nípasẹ̀ òfin ẹ̀dá, wọn kò ṣẹ̀dá ara wọn, ibo ni wọ́n ti wá? Nípa òfin ara ẹ̀dá, wọ́n ń wó lulẹ̀, wọn yóò lọ lọ. Ta ni ó ṣẹ̀dá ilé ìtajà ńlá tí agbára ní àkókò? Ìmọ̀ye àdáyébá kò mọ ìdáhùn, ìyàsí ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní iná nígbàkúgbà tí a ṣẹ̀dá rẹ̀, wá láti inú ọ̀rọ̀ tí kò ní ìgbésí ayé ìyẹn jẹ́ ìpinnu ìfẹ́, ṣe kìí ṣe nǹkan náà. Nínú ìwé tí kò ṣe àtẹ̀jáde tí a pè ní Àwòrán àti Ìtànkálẹ̀, ó sọ pé ohun tí ó wà ní ìgbésí ayé wa láti ọ̀dọ̀ onímọ̀ ọ̀rọ̀ tí kì í ṣe ìgbàgbọ́ pé ìbéèrè náà “Kí ni ìgbésí ayé?” jẹ́ nínú àwọn ìmọ̀jìnlẹ̀ ara. Kókó ọ̀rọ̀ náà ni àwọn tí ó ṣe ìmọ̀ràn pé kò sí ìdíde tí ó jẹ́ ìdíyelé gbọdọ̀ ṣe ìmọ̀rànígbésí ayé yẹn wá láti nǹkan tí kò wà láàyè, ṣùgbọ́n tí ó fọ̀ nínú ojú ti ìjìnlẹ̀ ìgbàlódé. Ǹjẹ́ ó ti gbẹ́kẹ̀lé ti ìran tí kò ní ìgbẹ́kẹ̀lé? Ìmìtìlẹ̀ kan tí ó jẹ́ olókìkí ní kúrúndùn kẹrin ni ti ìgbésí ayé tí wà níkà, tí kì í ṣe ìgbésí ayé. Àwọn láti Íjíbítì lọ láti gbà pé àrán tí ó wá láti àwọn irun ẹ̀sìn tí a fi omi sílẹ̀. A ṣògùn ṣe eré oní jílẹ̀ nípasẹ̀ Oruk, àwọn létẹ̀ gbún, Louis létí gbún nípa rẹ̀, ó jẹ́ ńlá nínú wàrà. Lẹ́hìn nípasẹ̀ ń bá àwọn àdánwò kan jẹ́rìísí parí tí ìgbésí ayé kò lè wá láti kẹ́r tí kò ní. Ṣé o rí ààyè náà? Ṣé o rí pé àwọn tí ó pé àgbáyé àti màsì bákan bákan ti ṣeṣe nígbà gbogbo yóò ìmí láti kára rẹ̀ láti di wíwọ́ tí kì í dà. Bí a ṣe ń wo ìbéèrè yìí, níbo ni ohun gbogbo ti wá? Nígbà tí ó bá agbára ṣiṣẹ́dá tàbí òfin kan wá, níbẹ̀ ni lóòótọ́ kò sì yàn láti ṣe, níbẹ̀ ni láti jẹ́ agbára tó lágbára, ṣe ó níbí nípasẹ̀ àpẹẹrẹ tàbí ó jẹ́ níbí nípasẹ̀ ìjàmbá, rọ́ dájú pé àgbáyé wa ti kún fún ọ̀ràn mìlì nú ọ̀run láyé, èyíkéyìí nínú èyí tí ó ní kan ṣe pẹ̀lú agbára tí ó ní agbára tí ó fi ohun ti ènìyàn. Ní àwọn kọ̀ mìíràn, Ogbud ti jẹ́ òye ńlá tí ó ní nǹkan ṣe pẹ̀lú agbára tí ó ní agbára tí ó mú ní àwọn ọ̀run yìí. Ara wà ní kíkà àwọn dùn àwọn mìlì nú ti àwọn ṣẹ́ẹ̀lì. Ǹjẹ́ ó ń pè ṣẹ́ẹ̀lì kékeré kan ní ẹ̀tọ́ ìtanná tí ẹ̀ka díẹ̀ sí ju ẹ̀tọ́ tẹlifóònù fọnú tí àwọn ènìyàn ṣe yẹn jẹ́ ìyanu. Ìbéèrè náà ni pé, nǹkan ẹnikẹ́ni tí ó dápọ̀ wá tí a yóò ṣe ìròyìn fún àpẹẹrẹ òye àti ìṣẹ́. Kò sí ẹnìkan tí ó fa èyíkéyìí àwọn àrùn, kò sí àwọn èrò èyíkéyìí, àti pé ó kò sì ṣẹlẹ̀ pé ó kàn ṣẹlẹ̀. Àṣìwéré tí ó tóbi jù ní àgbáyé kì yóò gbà pé ayé ìpìlẹ̀ tí ó pé tí a bá rí nǹkan ti ẹ̀ka, a rò àti òye, níwọ̀n ìgbà tí ó jẹ́lẹ̀ gan láti ronú pé èyíkéyìí à ààyè ọmọlọ́mí àjẹ́ láti wà ní ìwé àkílé kan tí ó ṣẹ̀ṣẹ̀ ni pé àǹfààní tí àmúradàgbà àmúradàgbà kan tí ó ṣubú pa ní ààyè ní ìdè ààyè tí ó jẹ́ sọdìde sí agbára ṣé ó wà nípasẹ̀ ààyè tàbí ó jẹ́ àpẹẹrẹ onígbàgbà ọ̀hún ọ̀ bí sẹ́m nígbà tí dáfídì pé àwọn ọkùnrin kéde ògo olórun àti ohun àti ń kéde ìṣèwú ó àpẹẹrẹ ní tòtù kan wá àti pé ó jẹ́ ọlọ́re supernatural tàbí àdáyébá ó jẹ́ supernatural àpẹẹrẹ tàbí ìjàmbá ó ní láti ṣe àpẹẹrẹ ṣùgbọ́n nípa ìṣẹ̀dá náà tí ẹlẹ́dàá yẹn mú wá àwọn ènìyàn díẹ̀ àti síwájú sí ní àgbáyé wa ti fẹ́ láti gba òtítọ́ pé pé ó wá láti jẹ ẹlẹ́dà. Díẹ̀ nínú àwọn tí ó tóbi jùlọ ní agbára, díẹ̀ nínú àwọn ara ẹni tí ó wà nínú àgbáyé, kì í ṣe Ọlọ́run ti ara ẹni sí tí a nílò láti wo ara wa. Nígbà mìíràn a rí àwọn ìmúkúròsí rẹ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀dá ènìyàn tí ń ṣe àgbéraga àgbáyé ní òye nàtẹ̀ ti ìwà. Ṣé kì ṣe ohun ìyanu pé bí ó ti ṣe àwọn ọ̀làjú tí ó ń gbé ní àwọn ọdún sẹ́yìn tí ohun tí a pè ní rere àti ohun tí a pè búburú tí ó bá padà sí àwọn ará Ejibiti tàbí àwọn ará ìlú India tàbí sí Ẹ̀pà tàbí àwọn ará Babiloni, àwọn orílẹ̀-èdè tí kò ní ìbátan sí ara wọn àti nípasẹ̀ kodu ìlànà wọn tí ó ní ìbátan ìbámu dáradára, nígbà gbogbo ó jẹ́ apànìyàn, ó jẹ́ arúfin nígbà gbogbo láti jalè, àti pé ó jẹ́ arúfin nígbà gbogbo láti parọ́. Àwọn òfin ìbálòpọ̀ wà ní ọ̀kánkán àwọn ọ̀làjú. Níbẹ̀ wá, ó dàbí pé láàrín àwọn ènìyàn tí àwọn ènìyàn wọ̀nyẹn, ìmọ̀ tí ó tọ́ àti àṣìṣe, ìròjà kọjá àgbáyé. Kínní, láàrín àwọn ènìyàn tí Ádámù ṣe ibi, kínní búburú yóò túmọ̀ sí ẹlẹ́dàá kan. Búburú yóò jẹ́ arọ mi bí ó sí tirẹ̀, àti àwọn ìfẹ́ wa yóò jẹ́ lọ́pọ̀lọ́pọ̀ bí àwọn ènìyàn wa lórí ojú ilẹ̀ ayé yìí. Ṣùgbọ́n yíyàn kì í ṣe ọ̀ràn náà, á fún wa ní òye ti ìwà. Ìjìyà ìwà láti orísun tí kò kò ní ìwà, tí a ti wá láti àpáta, odò ti, àti ọ̀rọ̀, níbo ni a fi gba ẹ̀rí tàbí ìwà? A bẹ̀rẹ̀ láti rí i pé orísun gbogbo tí ó jẹ́, jẹ́ orísun tí ó jẹ́ ọlọ́lá, àti orísun tí ó ní ìwà, àti ẹ̀yà, àti nípa orísun, àti nípa orísun, àti nípa orísun, àti nípa orísun, àti nípa orísun, àti nípa orísun, àti nípa pé Ọlọ́run. Èyí ni Paulu sọ nínú Romu, nítorí láti bí ṣiṣẹ́dá ti àgbáyé, àwọn agbára ayérayé, Ọlọ́run ni a ti rí pé àwọn ọkùnrin tí ó jẹ́ láìsí ìkẹwò, Paulu wà ní ètò tí ó kò bá lè wo ìkà, kí ó wo ohun tí a ti ṣe, kí ó mọ ìyè àkókò ẹ̀rí wa, níbẹ̀ fún pé Ọlọ́run, ìwà, ohun tí ó lè ṣe ṣe àfihàn rẹ̀, ibo ni ohun gbogbo wa ti wá, láti ọ̀dọ̀ Ọlọ́run, Olódùmarè ọ̀run àti ayé, tí ó fẹ́ràn wa, àti ṣẹ̀dá wa, àti ṣẹ̀dá wa, àti gbogbo ohun tí a rí, ibo nípasẹ̀ ohun tí Ọlọ́run ti ṣe, bẹ́ẹ̀ ni kò sí, bẹ́ẹ̀ ni kò sí, báwo ni àwọn nǹkan ṣẹ̀dá, àìmọ̀ bí kankan, à ń lábàá nǹkan tí a ṣẹ̀dá nípasẹ̀ agbára ayérayédè, kò sí lára ti òkè, èwo nínú àwọn nǹkan méjì nínú àgbáyé ni a ṣẹ̀dá, a ọ̀rọ̀ bí lílòtú, bẹ́ẹ̀ ni ìṣísẹ̀dá jẹ́ nípasẹ̀ ìjàmbá, òtítọ́ èké, nínú ẹ̀dá ènìyàn, òtítọ́ èké.